lẹ́yìn èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè nǹkan gist tèmi tí a gbọ́ ó ní wípé wọ́n ní wọ́n arrest arákùnrin kan tí ó ń ta òkúta tó fẹ́ sọ sí ilé kábíyèsí ní àwọn ọlọ́pàá ni wọ́n rí nínú kámẹ́rà wọ́n ní àwọn ọlọ́pàá ti lọ arrest ẹ̀ o so gist tèmi nìyẹn jẹ́ ká jọ gbọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín máṣọlá mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín fún gbogbo support yín àti love yín towards um, my channel ọlọ́run elédùnmarè aláàánú á wà pẹ̀lú yín orúkọ mi ni Máṣọlá mo máa ń sọ Yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ìyẹn èèyàn létẹ̀ bá subscribe ẹ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí wọ́n ní arákùnrin yìí wọ́n ní wọ́n ti arrest ẹ̀ ọ̀hún nítorí pé wọ́n rí i nínú kámẹ́rà tó fẹ́ sọ oògùn sílé kábíyèsí wọ́n ní wọ́n dẹ̀ pe àwọn ọlọ́pàá wọ́n ní wọ́n dẹ̀ ti mú ọkùnrin lọ sí àgọ́ àwọn ọlọ́pàá láti lọ béèrè ọ̀rọ̀ ní ọwọ́ ẹ̀ wọ́n ní nǹkan tí arákùnrin yìí ń sọ sí inú um, chamber kábíyèsí wọ́n ní oògùn ni o wọ́n ní oògùn ni o ló ń sọ sí ilé wọn wọ́n ní ó yà wọ́n lẹ́nu nígbà tí wọ́n rí i ní inú kámẹ́rà yìí pé wọ́n ń sọ oògùn síbẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ni ó ti rí oògùn tí ó ń sọ sí inú ilé kábíyèsí mansion royal mansion wọn wọ́n ló ní pé èèyàn kan ló fi rán òun wípé òun gba oògùn yẹn lọ́wọ́ èèyàn ní pé wọ́n rán òun níṣẹ́ yẹn ni wípé ìjẹ̀bú lòun ti gba oògùn yẹn ó ní òun ò kí ń ṣe olóògùn o wípé wọ́n ràn òun níṣẹ́ ni wípé òun ò mọ ibi tí wọ́n ti róògùn yẹn pé wọ́n fi ràn òun ni. ó ní ní Yorùbá kingdom o wípé ẹni tó bá rànyàn níṣẹ́ tó bá tó bá fi iṣẹ́ rán wípé wọn kì í mú wípé wọn kì í arrest ẹni yẹn o wípé mẹ́sẹ́njà iṣẹ́ lòwò wípé wọ́n ràn òun níṣẹ́ ni wípé kì í ṣe òun ló ń lọ ṣe oògùn yẹn wọ́n ní ọ̀rọ̀ yìí pé ó ya kábíyèsí lẹ́nu pé ta ni ó lè ní àyà láti rọ arákùnrin yìí ní iṣẹ́ ibi láti wá máa sọ oògùn sí inú ilé àwọn ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára wọ́n níṣe ló lọ sí ẹ̀yìn máńṣọ̀nù tó lọ ń sọ oògùn yẹn sí inú ilé wọn ó ń sọ oògùn yẹn sí inú ilé wọn ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí kábíyèsí wà nínú ilé wọn ò sọ ògùn nígbà tó wá dé pé Queen Naomi wá sí inú ilé láti wá dúró ti kábíyèsí bí kábíyèsí ṣe láwọn fẹ́ ó ní wọ́n wá ń sọ ògùn sínú ilé ẹ̀ pé nǹkan ń bẹ hmm, àfikọ́lọ̀ máa kó wa yọ o kábíyèsí ò láwọn ò fẹ́ àwọn olórí mọ́ ta ló ń fi ta ni ẹni tó ń rán iṣẹ́ yẹn tó máa ń jẹ́ iṣẹ́ burúkú yẹn láti máa sọ ògùn sínú pálàsì kábíyèsí nítorí pé queen Naomi move sínú ilé òní wàhálà òní gbogbo wàhálà yìí o nítorí pé queen Naomi move sínú ilé òní gbogbo wàhálà yìí o kò sí nǹkan mi lẹ́yìn ẹ̀ o ah! àfi kọ́lọ̀ ń ṣàánú wa ṣé ìgbà tẹ́ bá wá ní kán wá máa sọ ògùn sínú mansion wọn ìgbà yẹn ni kábíyèsí á wá ní ókè o àwọn ò fẹ́ pe Naomi mọ́ ni a ti sọ sọ sọ fún yín ẹ lè yà wọn méjèèjì ìzáìdà kẹ gba faith kẹdẹ move on pẹ̀lú láìvù yín nǹkan tí kábíyèsí láwọn fẹ́ ó ní wọ́n fẹ́ gbogbo ẹpẹ ló ń gbèyàn kan kó máa sọ oògùn yẹn ẹ kàn ń waste time yín ni o ẹ kàn ń ṣera yín ni o gbogbo ẹ̀ ẹ̀ kàn ń ṣera yín ni o because tẹ́ ẹ̀ bá ṣera yín ẹ̀ ní ní kí èèyàn wá máa sọ ògùn sídó chábà wọ. nǹkan tí ò dẹ̀ yé mi lórí ọ̀rọ̀ yìí ni pé kí ló dé tí ẹ fẹ́ kí Queen Naomi padà. kí ló dé tí ẹ fẹ́ kí Queen Naomi padà sọ́dọ̀ kábíyèsí wọ́n ti sọ fún yín pé ìyàwó àwọn lẹ́nì kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ lè yà wọ́n the best thing ni kẹ́ ẹ jókòó síbi tí kábíyèsí bá ní kẹ́ ẹ wà ẹ lọ ra létí kábíyèsí ní kẹ́ ẹ rà kò sí ọwọ́ tẹ́ lè gbé kò sí nǹkan tẹ́ lè ṣe kò lè work mọ́ it's over. tí ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o wọ́n ní àwọn olórí wọ́n ní ṣe ni wọ́n ń bínú o látìgbà tí kábíyèsí àti Queen Naomi wọ́n ti jọ wà pọ̀ ní ilé Lẹ́kì wọ́n dẹ̀ ní wọ́n rán àmọ́ ẹni tí ó rán olóògùn yìí wá síbẹ̀ láti máa sọ òkò sínú ilé yẹn wọ́n ní kámẹ́rà mú ológun yẹn so wọ́n ní wọ́n ti arrest ẹ̀ so tá a bá gbọ́ nǹkan tí ẹni tó wá sọ ògùn sínú ibẹ̀ tá a bá gbọ́ nǹkan tó sọ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé allege ni gbogbo nǹkan tí mò ń sọ fún yín mi ìbá kábíyèsí gbé inú mansion wọn ní lẹ́kì o ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo yín gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ẹ jọ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up ọlọ́run á dúró tì yín á gbàdúrà yín please share this video like and subscribe god bless you all.